agbára Jésù sí gbèsè ayé yín ẹ̀sìn ayé yín fún Jésù ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ Jésù fẹ́ dé ẹ wọ ọ̀run àpáàdé Jésù nìkan lọ́ba. Wow. àlá tí mo lá kí làbá bọ̀ ẹ́ kí ni wọ́n bá bọ̀. ṣé ìgbà tí èmi ṣe ti ti tọ̀dọ̀ tèmi nǹkan pupa lè mú rí o. nǹkan pupa. ìwọ ńkọ́. anakunmọ̀lá ìgbà tèmi ṣe tèmi mo sáré gbogbo ẹ̀ tó funfun lọ báláwo funfun mo rí. funfun báláwo. tí mo ṣe dàgbà kò jọ pupa kò jọ funfun ìwọ rí pupa ìwọ rí funfun bála kò jọ pupa kò jọ funfun ìwọ rí ẹ máa lọ tí. Yes, sir. Ya Allah Ọlọ́run ọlọ́ba to tó képe o aláyí kọ́ mi lómìnú mo fanú ẹ̀bẹ̀ ìrìn àjò tó gbélé mi lọ́wọ́ yìí ọlọ́mọ dàrú ọlọ́mọ dàṣẹ ọwọ́ mi rú nítorí pé kò sẹ́ni tó sọ fún ju wọ́n lọ. لا حول ولا قوة إلا بالله العظيم alálágbèrè lèèyàn kò fọ́nì sí ṣe òdẹ dọ́bọ̀nù ṣé máa dọ́bọ̀nù sọ̀rọ̀ fún mi. ó rẹ tó ń bá mi jẹ. èmi ń bà ọ jẹ àbí nǹkan ń ṣe ẹyàn tí mo fojú ara mi rí a ní nǹkan tó ṣe pọ̀ ṣé o ṣe mọ alálágbèrè ni a máa sọ̀rọ̀ bíi saint alágbèrè níjọ ó mọ kọ ṣé mo ṣe dẹ́nà ọ̀nà ọ̀dọ̀ ẹ̀ báyìí èmi ń bọ̀ ni o mo ti pè tẹ́lẹ̀ pé mo ń bọ̀ ó dẹ̀ bá mi sọ̀rọ̀ pé ọmọ tí mo sọ fún ẹ nìyẹn sí bèbí ẹ <laughs> mo mọ̀ dáadáa yes faculty of law ló wà. kí lorúkọ ẹ. mo mọ̀ ọ́ mi nǹkan mọ orúkọ ẹ. shut up my friend ló dé ló mọ ó sọ bí pẹ́jọ́ ń gbélé kan náà tó o mọ̀ ni o mọ̀rúkọ yìí o mọ̀ nìyẹn. mo mọ̀ ló ló wà. ó mọ owó orí inú ọgbà ó dé ló mọ̀ sọ ọ̀rọ̀ tí mi sọ lọ jàre. ó dẹ̀ lé mi láìpẹ́. bí mo ṣe dẹnu ọ̀nà ẹ̀ báyìí. Um, ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ṣetán pẹ̀lú ẹ̀ ń jáde bọ̀ eh, ìyẹn kọ̀ tún wá pàdé mi wọ́n rò pé ah, irú èèyàn wo rèé ní gbogbo ọgbà yóò nìkan lọmọ kékeré tó fi eyín wọn ká eyín mẹ́ka sẹ́nu. dúró dúró ẹ̀ṣẹ̀ ni tí dáàdi mi máa rán mi lọ sí àjì. ẹ̀ṣẹ̀ ni kò ń ṣẹ̀ṣẹ̀ but ẹ̀ṣẹ̀ ni kí wọ́n máa fi ṣe ṣìnà. so mo bọ̀ lọ. Hi. Um, may I sit down? If you care. There's a free seat. Okay. Um, my name is Bayo. Um, I'm a ẹni mi. Philosophy mo May I know your name? I'm Mary. Mary. Mary ni law, right? Yeah. Okay. Um, Mary, uh, can we be friends? Gold, oh, no, I'm not interested. Okay. May I have your number? No. Okay, can I give you my number? No. Um, Omo, uh, it is tí number ẹ̀ we, you know maybe you can see sometimes after class like um, take you out some to somewhere, you know, like chill out, something like that. Come on. No. Come on, stop saying no. Why no this, no that? Come on now. What's your problem? I'm not interested. <laughs> Okay, okay. Um, do you know one funny thing about beautiful women? You are coming when your money. And Shakoko. Please now, please, please, please, please can sit there. As far as I'm concerned, I'm not interested. So leave me. What's your problem? hello Mary. mo wà ókè báwo ni. hi ah, sister báwo ni bólẹ̀ ń lọ. ẹ ká sọ à ń lọ sí inú school. ẹ wọlé school èmi náà ń lọ. ah má wọrí má wọrí àwa ókè ó ṣe. come on Mary inú òrùn ló wà ẹ wọlé náà. a sọ pé àwa ókè á lọ ṣe. Mary, I just want to give you guys a lift. We said we are okay, thank you. Uh, all right, sister. All right, bye-bye. Okay. Take care. Bye. Bye. Mary, ṣe wọ bèbí yìí náà ó ní kó wá jẹ sàrà onájọ wọnú ṣé pé lónìí kò mú wa ní àbíyọ ẹ láti àárọ̀ àdúró sínú òrùn adẹrí nǹkan tó fẹ́ gbé wa ó tún jẹ́ kó gbé wa kí ló máa ń ṣe ganan. ẹ kí ni problem ẹ ganan ní ìsìn báyìí ṣé tí mọ́tò ò bá kọjá ṣáà ní wọ mọ́tò ni àbí kí ni gbogbo lè bá for crying out loud ok tinubu wa bí ẹni ìsòdè lè lọ pé ńgbà yẹn kó lọ bá kí ló dé ganan ṣé dandan ni all right tó ń kálukú máa lọ lọ́sọ̀tọ̀. ẹ màmá lọ màmá lọ. ó rẹwà ó dùn ó ṣe é rí mọ́ni kò dẹ̀ sí àléébù kankan lára ẹ bó ṣe òun kó mọ̀ torí níjọ́ tọ́lọ́run wá ń ṣèdáwọ́ ọ̀dùnnú ló ṣẹ̀dá rẹ̀ ó mọ́ lójú ó mọ́ lọ́kàn bí ẹni tí gbogbo ayé ń wá kiri. ìṣòrí lọ́dọ̀ tèmi ohun tó lè rẹwà jù ọ́ lọ láyé yìí ó sì àyànfẹ́ mi jọ̀ọ́ gbà mí láàyè nínú odò ọkàn rẹ̀ ṣebí wọn náà ṣáà rí bí omi ṣe ń gbèjà láàyè nínú bú. No ṣé bí wọn náà ṣáàrí bí ìjù ṣe ń gba àwọn ẹranko láàyè láti yan lọ dàrú bí ọmọ onílẹ̀ ọkọ sì pọ̀ láyé o bí bàbá èsùwà ṣùgbọ́n ọkọ bíi bàbá ẹni ló ṣọ̀wọ́n Mary ọkọ bíi bàbá rẹ mo fẹ́ jẹ́ fún ẹ o jọ̀ọ́ òdẹ̀wù mi ṣe láàánú kí olódùmarè jájọ́ rẹ ara wa dalẹ́gbèrè girl i love you. nínú ogun tó ti wáyé rí eléyìí tó múmú jùlọ láyà á máa dárí hun wọn ló máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ kò dẹ̀ sí nǹkan méjì tó ń fà á tí kì í bá ṣe ìgboyà mo lè ṣe hmm. ọ̀rọ̀ ìfẹ́ dàbí ìgbà tí èèyàn bá fi ẹnu fẹ́ atẹ́gùn tí atẹ́gùn bá fẹ́ fẹ́ ìlúbọ̀ lílọ̀ dànù lọ́jọ́ tó bá fẹ́ ká lójú takọtabo ọ̀rọ̀ ló sọ sílẹ̀ yìí o kò sífẹ́ òtítọ́ mọ́ àti wá mọ́ òtítọ́ ìfẹ́ nígbà tí èèyàn ò bá lè dé odò ikùn ẹni ìfẹ́ tán ló kọ́ níta nísìnyí bẹ́ẹ̀ tán la fi ń bẹ̀rẹ̀ ìfẹ́ ó bá wo olúwa ló ń jẹ́ kó dojúlówó fún ni ó ń ṣe mí òun gbà mí ló pọ̀ jù lọ́rọ̀ ẹ̀yin ọkùnrin nísìnyí. má sọ bẹ́ẹ̀ mọ́ ìfẹ́ rẹ kọjá àmúgègé kọ̀tànú ọkàn mi ó kọjá ààbò mi sẹ́nu fẹ́ náà ọ̀pọ̀ omidan ṣáà ló wà nù ọgbà yìí ṣùgbọ́n ẹni tó bá wọn ni ló ń dá tòló lọ́kàn ẹni ni àbí gbàwo la jí tààrí èèyàn ẹni afẹ́ rí la fẹ́ rí ni wò ó jọ má gègé àgèrè yìí mọ́ ìran eléré orí ọ̀dàn ló nìyẹn ṣorí tó mú o nínú bíbí tó fẹ́ mu epo tó mú o nínú fùfù tó lóun ò jẹ fùkù mọ́ tó wá mú ọmọ abílọ́jẹ̀ tó lóun ò ní gbégún mọ́ ọ̀rọ̀ tó tóbi ni alákùnrin ṣàdédé kọ́lé ẹ̀sẹ̀ gbé odò ayọ̀ ló lè sọkọ ibi ni sórí alákàrà ló fẹ́ràn epo jù láyé mọ̀gán náà wà ní yí káúsá lòun ò jobi o kò sí nǹkan tó fi ṣẹlẹ̀ láyé yìí tí ìfẹ́ rẹ̀ á fi yin jẹ́nu ọkàn mi tí ìfẹ́ ìwọ mẹ́rin á fi dèrò ẹ̀yìn lọ́kàn mi mo nífẹ̀ẹ́ rẹ̀ jọ wo mi ṣe láàánú Màríà mi mọ́ ìyá Jésù àyànfẹ́ rẹ ló bá pàdé bí ẹnjẹ tẹ́tẹ́ yìí o Mary mo fẹ́ fẹ́ ẹ ní tòótọ́ ni lọ mọ́kàn rẹ balẹ̀. o fẹ́ fẹ́ mi. Hmm. ó dà kó burú ẹ̀rẹ̀kẹ́ láti máa dùn ọbẹ̀ ibi ìtọ́wò ló ti bẹ̀rẹ̀ dánwò òun ìbẹ̀rẹ̀ nǹkan tó bá máa gbìyàn. o ti gbọ́ o ti gbà. Ah. ara sì wá tú mi pẹ̀sẹ̀ àsìkò yìí nínú mi dùn jùlọ láyé let, let me prove that to you mm. let me prove how much I I am crazy about you. Is anybody there? Can anybody hear me? Is anybody listening? Hey! I love Mary! Báyọ̀, Báyọ̀! Anybody there? I love Mary! Girl, I love you. Bọ́lá ti máa rí ìwé láti pèpè rẹ̀. Ló jẹ́ kí àwọn òbí wo rán wa níléèwé. Ẹ wá sí jẹ́ ká kú pakítí mọ́ ẹ̀kọ́ wa. owó tí ó pàtàkì pé ìjọ á lè mọ́ ìwà ọ̀hún. Eh, eh, báyọ̀ ńkọ́. báyọ̀ ò bá ní ò bá nínú orú mi. mo ti wo orú mi mi ò rí bẹ́ẹ̀ mo lè ti wo gbogbo surroundings mi rí mo ti wá fi pé ẹjọ́ máa wà papọ̀ ni. ṣé o ti lọ wọ ní pacot love lọ. ẹ lọ́dọ̀ mi rí i. ẹ dúró ṣé relationship wọn ti deep tó báyẹn ni. <laughs> láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọ̀dọ̀ mary ni àyà àfi kí báyọ̀ má ṣe kí kó má parẹ̀ ló kù. but ṣé ìyẹn wá ní ó ní kí báyọ̀ má ráàyè fún nǹkan tó wá ṣe ní school ọ̀rọ̀ fẹ́ la pé ìfẹ́ ó lágbára jù. ẹ̀yin ọ̀rẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ là ń sọ̀rọ̀ ẹ̀yìn tẹ́yìn náà bá dọ́dọ̀ olólùfẹ́ yín ẹ máa ṣe tó jù bẹ́ẹ̀ lọ. ẹ but tìyín nìyẹn ní tí wọ́n rìn mí wá ṣe ń skul èmi máa kọjú sí. ó ṣe rí gan nìyẹn o. sójú wa lọ nìyẹn. ọ̀rẹ́ a máa máa ríra létà tà. sójú ìjà nìyẹn. ìfẹ́ mi ìdùnnú mi iyọ̀ ayé mi <laughs> àti ọ̀rẹ́ mi mi lè fọwọ́ ṣeré rárá o nítorí pé ẹni tó bá mọ ìwúrà òun là ń tà fún ìwọ ni òpó tó gbé ayé mi ró ìwọ ni ẹsẹ̀ tó ń gbé ara mi rìn tó jẹ́ kí n máa wọ́ nílẹ̀ bí afàyàfà látìgbà tèmi àti ẹ ti ń fẹ́ra wa níṣẹ́ ló dàbí ìgbà tí ìbejì bá rí èkúrò. Báyọ̀ mm. ìwọ ló jẹ́ kí n mọ̀ pé ìfẹ́ òtítọ́ ṣì wà ǹjọ́ jẹ́ mọ̀ pé tí àwa Christian tí a bá rí Bible a lè ever lo ìwé àdàkọ rárá tí mi ò bá rí ẹ kò sí ohunkóhun tí mo lè ṣe o ti daṣọ ìfẹ́ bò mí òtútù mm. ò mú mi mọ́ láéláé. oh come on come on all this for me alone. yes ma'am. Mary darling. yes dear mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ. ẹ mo ń bọ̀. kí ni nǹkan tí mo lè ṣe fún ẹ láyé ẹ̀ṣẹ̀ wo ni mo lè ṣe tó lè dùn ẹ́ jù. irọ́ irọ́ ni mi ò fẹ́ràn rárá òun ló máa mú kí ọ̀pọ̀lọpọ̀ fi ẹnu rọ ìrọ́kúrọ̀ ọ̀pọ̀lọpọ̀ á fi ẹnu ya ọ̀rá sọ́bẹ̀ láì ní ìsàsùn hmm. ẹnikẹ́ni tí ó bá dẹ̀ ń parọ́ irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ máa jalè ṣé wàá yẹ kẹ́ni tó ń parọ́ kó fẹ́ ẹni tí ò mọ̀ ọlọ́pàá. Hmm. kódà Mary mo ṣèlérí fún ẹ níwájú Ọlọ́run lẹ́nu pé mi ò ní ẹ́fà parọ́ fún ẹ tí ẹran ara bá fẹ́ wá lómi tó bá kò ní kọ́lá kí n parọ́ fún ẹ olódùmarè ayé àgbẹnu mi sọ̀tọ̀ ni you know why do you know why. why. because i love you so much. i love you too. Mary mm-hmm. mi mọ nǹkan tí mo lè bá ṣe láìsí ẹ you see i, I love you. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أعوذ بك من فتنة النساء والنفس kí ló I am sorry ṣòrí nínú ẹ̀sìn wa haram ni fún ọkùnrin àtobìnrin kan kan wà this um, this close so um, haram túmọ̀ sí nǹkan tí ọlọ́run ṣe léèwọ̀ fún mùsùlùmí láti ṣe òun ló ń jẹ́ haram. Um, ọkùnrin àti obìnrin tí wọ́n ní yìgì lórí ara wọn yìgì náà túmọ̀ sí ìyọ̀ǹda àwọn òbí obìnrin nípa àwọn náà fọmọ wọn fún ọkùnrin ìyẹn ló ń jẹ́ yìgì nítorí pé mi mi ti lẹ́tọ̀ lórí ẹ̀ we can't be this close mm. i'm sorry. religion tiwa náà sọ bẹ́ẹ̀. Mm-hmm. èmi àti ẹ láti ṣọ́ra wa ká má wà too close you understand torí èṣù. Right. Omo. Check. That is okay by you, right? Uh-huh. I love you so much. I love you too. <laughs> ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ló máa ń lo agídí inú tán bá ní májẹ̀gbín wọ́n á ní májẹ̀gbín májẹ̀jàpá kódà wọ́n á ní kó má jó rẹ̀ ah agídí inú wọn pọ̀. wọ́n kulẹ̀ ní ká má jẹun gbogbo tí a bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ irọ́ ni wọ́n ń pa tinú wọn ni wọ́n ń ṣe wọ́n kàn fi ń sọ Islam lórúkọ ni. fún àpẹẹrẹ ẹ wo lecturer Yusuf ṣòkòtò ẹ ò balẹ̀ tó bá wá rí ẹni tí ṣòkòtò ẹ balẹ̀ kàkà kó fi sùúrù kó fi bá wọn sọ̀rọ̀ ṣe lákàgídí borí fáànù yìí bò àwa máa force wọn bá sọ̀rọ̀ àwa máa pàṣẹ bí elédùnmarè ẹ kì í notice mi ni pé tí lecturer Yusuf bá ti ń wọlé báyìí èmi máa ń jáde ni torí mi ì láìkí ẹ ẹ wo as for èmi o tí mo bá rí ejò tí mo rí mùsùlùmí máa pa mùsùlùmí dànù kí n tó sọ pé mo fẹ́ pejò. ó lè tó yìí ó lè jù bẹ́ẹ̀ lọ. yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele. ṣálàáfíà ni. mọ́mí àti dádì nǹkan ọkọ mi ó ah, ah, mójú rọjà gan ni o ó hùwẹ́ níbí ni làájọ ah, lónìí tí ìyàwó mi wá mọ̀ mí kí ni bá fún ẹ náà o bíi kí lo fẹ́. mo ṣe wá òkè mà. ṣé ìṣepò tìjú. àtọ̀mọ̀ salamu alaikum wa alaikum salam ṣọlá fíà mi Salaamaaleykum sir. Naa. Ọmọbìnrin ni wá mọ́mọ́ yẹn sá. Ó ní mo fẹ́ bá rìnrìn àjò ayé ọlọ́gbọ̀n ọ̀gọ́dọ̀ mi. Akbar. Allahu Akbar. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Ẹ̀ẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọ̀lọ́. Alhamdulillah. Nínú tí Ọlọ́run fẹ́, òun ló ṣẹlẹ̀. Náà òsìtìjẹ súná anabiwa muhammad pé tọmọba bàlágà débi kan kó wo obìnrin tó rẹwà kó mú wálé kí wọ́n sì máa gbígbé ká ṣe gbogbo ètò tó yẹ ká ṣe kí wọ́n máa gbígbé tọkọtaya náà náà ló ń ṣẹlẹ̀ ara ètò náà ló ń bẹ̀rẹ̀ ọmọdé rẹwà dáadáa gẹ́gẹ́ bí ọmọ ó dùn fi ṣàyà. Eh, ó dá mi lójú pé bójú ẹ ṣe da ẹ bẹ́ẹ̀ náà ni wọ́n ẹ máa dà pẹ̀lẹ́ kí lorúkọ tiẹ̀. Mary ni sà. na. Mary. Mary ẹ̀yin ọmọ sìn bóyá Mariam ló fẹ́ sọ tó ní Mary. musa Mary. ta ni bàbá tiẹ̀. Pastor Emmanuel. Pastor, kan náà eh, bàbá ẹ̀ ló ní ṣọ́ọ̀ṣì tí ẹ ti máa ń pàtẹ́wọ́ lóru bẹ̀. a máa ń ṣe fídíò nìyẹn sá. ọgbọ̀dọ̀ sá. yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele bó o fẹ́ bó o kọ̀ o àjàǹtí ele bó o fẹ́ bó o kọ̀ o àjàǹtí ele. kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ mary tó dáa orúkọ tó dáa ni jagoda and grey àmì jíjìn bímọ pẹ̀lú sẹ́yìn. What's the matter? Kò lè ṣe kò máa ṣe. Wọ́n lè ní choice o. Súnà sọ tó bẹ́ẹ̀ látòní. alájà kí ni òtó rò nígbò ilé tó wà nílẹ̀ alájà ẹ̀yin náà wo kí ni òtó rò àgbẹ̀ mú ọkọ ó fi dẹ́mi iṣu légbodò lórí ebè ó wá dòpin ọdún oníṣu yóò tàbí tèṣe ọ̀nà dàtí ṣiṣẹ́ fẹ́ ta nàá tó tó ṣe bí òwe o bọ̀dà alájà ṣé mo á jọ ọmọ kékeré ni mí ṣẹ̀ṣẹ̀ máa ráwọn obìnrin náà gbogbo àwọn obìnrin muslim tí mo ń pàdé bíi kí mi máa dànù wọn kọ́ máa níwà tó dáa èyí tí wúwú dẹ̀ níwà díẹ̀ náà tó dáa ó lè máa ń wù mí ọmọ tó dẹ̀ wù mí alájí dẹ̀ fárígá pé mo lè fẹ́ náà alájà ṣe mo wá jẹ́ ọmọ kékeré ni mo mọ òótọ́ alukuran sọ bá ṣe máa fẹ́ra wa ó ní kí muslim fẹ́ra wọn kí kèfèrí náà fẹ́ra wọn provided tọmọ ẹ bá ti lóun máa convert islam tó máa wẹ̀ kí nìkan tó stop mi láti fẹ́ ṣebí tó bá ti wẹ̀ ó ti di mùsùlùmí náà nìyẹn mo dẹ̀ ṣọ́ ọ̀pọ̀ ọmọdé máa wẹ̀. ṣé o rí nǹkan tó ń sọ yìí èmi ò ní fẹ́ kó o sọ bẹ́ẹ̀ mọ́ o mi ò ní fẹ́ kó o tàpá sí òfin ọlọ́run torí orí ọ̀rọ̀ ọlọ́run dádì rẹ dúró lé lórí o ṣé o sì mọ̀ wípé bàbá ẹni ó jọ lórí ìlú lọ ó tún jọ lórí orílẹ̀-èdè lọ pàápàá ṣebí ìwọ náà kéwù ẹ́ sókọ kó o mọ tàpá sófin ìyá rẹ àti bàbá rẹ tó lórògbò bá ń jẹ́ débi ọṣẹ ó ń lọ sóko òparun ni o. sórí gbogbo nǹkan tó sọ pátápátá ló yé mi ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ kí ọ̀rọ̀ tèmi náà kó yé dáadáa ọmọ kìrìsìtẹ́nì tó tún jó obìnrin tí àtọkùnrin àtobìnrin èwo ló sàn bẹ́ẹ̀ ọmọ kìrìsìtẹ́nì ká wá fẹ́ sílé gẹ́gẹ́ bí aya ah <laughs> nǹkan ti dàrú nìyẹn ọlọ́run máa yí nǹkan dàrú mọ́ a lọ́wọ́ ìwọ mọ̀ pé tó bá ti wọnú ilé yìí gbogbo tá à ń sọ lójú ẹ̀ ó ti yàtọ̀ tóun náà máa máa sọ fún wa ó ti yàtọ̀ àlìgbọ́ra wa yé irúlé ayé wo la fẹ́ máa lò yẹn èmi ò ní gbà o ń tèmi tèmi mi ò ní gbà má fi kó sí ẹ̀ lírí má fi wé ọwọ́ alábàáwọn ó yàtọ̀ síra wọn èmi kọ́. aláàjì ẹ bá jẹ́ ká ní sùúrù pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ yìí o níwọ̀n àgbà ìgbà tó ti jẹ́ wípé ìfẹ́ ìjìnlẹ̀ ló wà láàrin wọn ẹ já fi wọ́n sílẹ̀ kàn fẹ́ra wọn ṣèbí tó bá fẹ́ délé á dẹ̀ máa ṣẹ̀sìn táwa náà ń sìn. ó dàbẹ̀ ni pé ntí ò yẹ ó pọ̀ tó tó yẹ lọ. Ah, ah. ìwọ mọ̀ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí ni gímú ẹlẹ́dẹ̀ ló ń wọgbà ọgbọ́n tó máa ń dá nìyẹn tó bá ti dọ́gbọ́n wọlé tán wàhálà ti dé ṣé o mọ̀ pé obìnrin ló súnmọ́ àwọn ọmọ pẹ́kípẹ́kí ìgbà mélòó lọkùnrin ló ń lé tó máa wá jíjí àti mímu lọ nígbà tó bá ti wá súnmọ́ àwọn ọmọ yẹn àìsìkò yẹn gan-an ló máa ráyè máa kó sáwọn ọmọ yẹn nú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ abẹ́rẹ́ sí kó wọn lọ chọ́ọ̀chì kí ni ká ti wí kí ni ká ti gbọ́ à ṣé orí ìfẹ́ ìjìnlẹ̀ tó sọ yẹn gan òun ló dá nǹkan rù mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ ọkọ àmà gbà fún díẹ̀díẹ̀ àwa di pé kìrìsìtẹ́nì á wọlé wa àwa dalé wa rú ah ah ah kò jọ o má fi láńgbé orí ṣàpàlà o yàtọ̀ síra wọn mi ò nígbà sórí sórí sórí ọlọ́run má jẹ́ àjẹ̀bi lọ́dọ̀ mi èèyàn dípò dípò tá a máa jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run wọ́n fi wéra wọn ó yàtọ̀. gẹ́gẹ́ bí ìwòye tèmi àti kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́sìn tiwa ọlọ́run ọba kan náà ni gbogbo wa jọ ń pè é. ó yàtọ̀ ó yàtọ̀ síra wọn kí ló fi wéra wọn yìí kí ló tiẹ̀ dé gan alájà ah, ṣó fẹ́ gbàbọ̀dì fún mi ni ah, ó ti gbàgbé aṣíwájú ẹ̀sìn ni wá ni kí ni ká máa sọ fún àwọn ọmọ tó ń tẹ̀lé wa kí ni ká máa sọ fáráyé ó yàtọ̀ síra wọn o má fi rí wéra wọn rárá àti rárá ó ṣe fẹ́ da lórúkọ àwọn ṣàpàbá yìí tí ìwọ bá fẹ́ gba ládà tiẹ̀ láàbọ̀ lọ́dọ̀ Ọlọ́run odindi lèmi fẹ́ gba tèmi èmi gba tèmi láàbọ̀ má dẹ̀ mẹ́nu lé mọ́. ẹ má bínú o ẹ má bínú. báyìí jẹ́ ká fi gígùn. why. Okay, ìwọ náà wọ i'm from a christian family ìwọ náà dẹ̀ lélẹ̀ muslim yẹn n tẹ trust daddy ni òun tiẹ̀ lè gbà láíláí. sí ṣé ìwọ gbọ́n tó ọlọ́run tí ó dá a méjèèjì pọ̀ ni àbí ṣòro pé ọlọ́run ṣe mistake nígbà tó jẹ́ ká mọ́ra ni ṣọlọ́run ò rí pé christian ni ẹni àbọ́lọ́run mọ̀ pé muslim ni èmi tó fi jẹ́ ká pàdé ara wa ìwé bíbélì tí yẹn náà ló dé sọ pé ìfẹ́ là òfin sí táwọn òbí ẹ bá rí i pé mi àti ẹ nífẹ̀ẹ́ ara wa a lè inseparable wọn ní ní choice ju pé kó fa àmì jíjí lẹ́ka máa fẹ́ra wa lọ. Oh, stop shaking your head like that don't do that. Mary, ó ń jẹ́ kí n máa rí ìrìn bíi pé ọ̀rọ̀ yìí ò ń ṣọ̀rọ̀ àwọn òbí ẹ̀ abẹ́sìn tá a méjèèjì ń sìn ó jẹ́ kí n máa rí ibi pé bóyá o love mi mọ́ máa dẹ̀ prefer kó sọ fún mi pé o love mi mọ́ ju ká máa. but Bayo you my love. then jẹ́ ká débi omi iná ká tó máa ké tútù tá a bá débẹ̀ yẹn á cross ẹ̀ baby look let's keep our fingers crossed okay. torí pé wọn kì í ṣe gbọ́n ṣàlejò àìmàyẹ́sí ló ń jẹ́ kẹ́lòmíì sọ ìfà tí ń bẹ nínú ká ṣàlejò. mo ti ń dáná fún ma. mo ti ń dáná fún ma. pẹ̀lẹ́ ni a. yẹsà yẹsà ṣé o lè máa ń ka bíbélì ẹ dáadáa o. Eh, torí ó tọ́ láti máa ka bíbélì lóòrèkóòrè láti máa tọ́ sọ́nà láti lè má hùwà bàjẹ́ yes sir mo máa ń kàdà lásà. Ah, ó dà eh, kí ni ìwé onísáàmù sọ psalm twenty three ẹsẹ̀ kìíní ẹ̀ ti dẹ́sẹ̀ kejì. Eh, eh, àbò ń tijú mi. tijú kẹ ilé jésù ló wà ilé ọlọ́run ni o ní láti tijú ó dà ṣọ́ọ̀ṣì wo ló máa ń lọ. muslim ló ní sá bọ̀ mo máa ń ka báyìí dára sá. Muslim? Yes, sir. God forbid. Get up! Wọ́mi, mo jẹ́ ẹni mímọ́, mi ò ní gbà kọ́ ọmọ mi fẹ́. Àwọn alákatakítí ẹ̀sìn, mi ò gbà, mi ò fọwọ́ sí. Ẹ kí lè máa ń dúró wò. Báwo ló ṣe rìn? O, Muslim ló mú wálé. Ìwọ ọmọ dídí pásítọ̀, Muslim ló mú wálé mọ́mí báyọ̀ Bayo, Bayo. pẹ̀lẹ́ sà. Hmm. ẹ ǹlẹ́. ó jàre. òkun tóbi lómi ọ̀sá fẹ̀ lódò àṣé gbogbo bí agbára omi méjèèjì tó ti tó àṣé nítorí àwa èèyàn náà ni ìfẹ́ àwa èèyàn àti àlàáfíà wa hmm. tá a bá wá rí nǹkan kan tó fẹ́ pa ìfẹ́ wa àti àlàáfíà ara wa láà kí ló rò pé yẹ ká ṣe. gbogbo ọ̀nà tá a bá lè gbà tálàáfíà ó fi jọba òun náà ló yẹ ká gbà ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kó dín òfin ọlọ́run àti ìlànà ànábìwá muhammad sallallahu alayhi wa sallam àgbọ̀dọ̀ jẹ́ kó di lọ́wọ́. ó ṣeun mo dúpẹ́ bó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn ọmọ yìí tí ń fì sókè tí ń fì sódò ẹ ò wá ṣe jẹ́ kí. Ah, ah, ah, ẹ dákun ẹ mọ lọ bẹyìn o ẹ mọ lọ bẹyìn rárá ẹ jẹ́ nìkan tí mo nífẹ̀ẹ́ sí tí mo dẹ̀ máa ń bọ̀ fún dáadáa ládùúgbò tí ọ̀rọ̀ bá ti dé ibi tó dé yìí máa fẹ́ ká ṣọ́ra ẹ wo ọlọ́run ní da ọ̀nà yín rú iṣẹ́ yín ọlọ́run ní dàrú gbogbo ń tà ń ṣe bá a ṣe ń sọ pé ká rí ayé bẹ́ẹ̀ náà là ń dùn ká rí àkè àwọn ọlọ́run wà ní dọ̀nà tí ń rú ṣe rí ẹ má mẹ́nu lọ́bẹ̀ ibi tí mo dúró sí mi yẹsẹ̀ ń bẹ̀. thank you Bro Báyọ̀ báwo ni? Ṣé wà dáadáa? Hmm, mo má bínú. Hmm, ṣé ni wọ́n máa há mi bí adìyẹ inú àgò? Kódà wọ́n tún fẹ́ èèyàn ṣọ́ mi àfi bí ẹlẹ́wọ̀n. Dídè nìkan ló kù tí wọn ò dè mí mọ́lẹ̀. Má bínú. Wo. Léèrè. Ó yá fífọ́ ìyẹn lé mi lọ́wọ́. Fi lé mi lọ́wọ́ bẹ́ẹ̀. Ó yá fi mi lọ́wọ́. mi Báyọ̀ mo dáràn. Hmm. Báyọ̀ mo dáràn. Báyọ̀ kí ló ṣe kó lọ kí ló ṣe kó lọ. Ìwé ní ìbí yóò tó bá wù ú. Ṣé ń mo ní alárúkọ? Ta ni àtọ̀lé lòun ò fẹ́? Kò bára mu. Ṣé o rò pé bàbá ẹ̀ ò fẹ́ràn yìí? bẹ́ẹ̀ kọ́ bàbá ẹ̀ fẹ́ràn ẹ̀ dáadáa. ṣùgbọ́n a ti ń gbọ́ gbọ́nà ṣé nítorí pé ilé wa ò jìnnà síra ni àbí tèwo ṣé wàá wá ní òrí ọmọ kìrìsìtẹ́nì fẹ́ ni wò ó tílé bá kanlé ẹ̀dẹ́ yàtọ̀ o oníwèé ilé àti akọ̀wé eléwé lóòótọ́ ni wọ́n dìjọ ń kọ̀wé ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn wò ó tí kékeré ọmọ ìjọba gbọ́ pẹ́rẹ́ wípé ọmọkùnrin mùsùlùmí ló fẹ́fẹ́ àgbà ìjọ ni ó fọn rere ẹ̀ fún gbogbo ìjọ lẹ́yìn ọ̀ṣọ́ka ní ìjọba tú ṣó wá dà bẹ́ẹ̀ ẹ̀ wá ní bàbá ẹ̀ ń tan àwọn ni o wípé ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ṣùgbọ́n ọmọ tó dọ̀yà kì mọ́lẹ̀ jọ ọmọ mi já mi ń bẹ̀ jọ. mọ́mì àìmọye ara ni àwọn ọmọ kírísítẹ̀nì ọkùnrin ti fi mí dá. pọ̀ ṣe wọn kó nǹkan tó ṣe lánàá yẹn dùn mí ṣá. má bínú ìfẹ́ mi ó yẹ kó mọ̀ pé ìfẹ́ kan kì í bínú síra wọn ṣá ìbí òde kì í jà ohunkóhun tó bá ti ṣẹlẹ̀ báyìí èèyàn ní láti máa fìfẹ́ gbára wọn ni. gbogbo ìgbà náà nìyẹn tó rò wọn pé mo ò ní bínú. owó làmú mọ́lẹ̀ bẹ̀ ẹ bó ti yí ẹ nà ó. mo wà ó. ìjà lóde kì í ṣe dààmú kó tó ro tó máa jẹ. odò nìkan ló wá wọ̀ kiri ìwọ ń kọ́ bá wọn. nínú òkùnkùn wa àbí dáadáa ò ṣe kí wọ́n nu rbt. wọ́n ní anyway paul nítorẹ́ mi búkì búkì fi ẹsìn mi lélẹ̀ kọ́ lórí pẹ̀. mr paul i'm sure okay announcement ni sure okay you're not looking bad. àbí tẹ̀lé rẹ̀ pẹ̀lẹ́ gbọ́ ibò ló lọ ní ìsìn ọ̀rẹ́ èmi fẹ́ sábẹ́ dé department fẹ́ submit àwọn dọ́kúmẹ́ntì ajẹ́pàmárìra ní stẹ́ẹ̀ nìyẹn àwọn ah, Mr. Paul kẹ́tìkì ara yín gan ṣètìbọ̀kẹ́ ní next time ó dà ọ́ kẹ́tìkì ẹ̀ yẹra. kí ló dé ah, ṣó dé ń wo látara ṣó fẹ́ fojú gbé ṣubú ni ní ìsìn. sórí ohun tí mò ń wò lójú dòdò yẹn in fact níṣẹ́ ni mò ń wo picture ẹ̀ lójú ẹ̀. wọ́n tàbí ìgbà tó jẹ́ pé twins ni ní ìtọ́nà àwọn èèyàn máa sọ wọ́n máa la jọ lórí ní ìwé mi ò ṣe mistake. àwọn ìṣe mistake tó ní àjọ abẹ́ spend mi ni o. ọ̀hún lájọ níbẹ̀. ó mà bẹ́ bí ẹni rọra kí ni ibo ló wà láti jọ tí mi jẹ ẹ bá pàdé ẹ àbí ẹ̀kọ́ kan ló máa ń jáde. èyí ọkọ ẹ ìwọ náà mọ̀ pé kò sígbà tó ọmọ èdè òkè rìn ọmọ ìkú báyìí lóṣù kò sígbà tẹ́mi Bùkọ́lá òkè jáde o but kí ló dé tí mi wàá pàdé ẹ látijọ́. wọ́n lọ́mọ kí yorùbá máa ń sọ wípé kí orí kó gbà wọ́n lójú rẹ̀ whereas ẹsẹ̀ báyìí ló ń ṣe atọ́nà fún orí òun ló jẹ́ kí mi Bùkọ́lá máa gbà ládùúrà báyìí pé kí ẹsẹ̀ mi báyìí kó yá sómi báyìí. àjẹ́ hmm. ni pé ẹsẹ̀ mi ti gbé mi débi olólùfẹ́ mi ìtọ́ wà nìyẹn ibi ayọ̀ mi ni mo wà yìí. Hmm ṣe ló dàbí bàbá tí ń fẹ́ra fún bíi ogójì ọdún. Really? Yeah, it's very real. Bókì. Àṣetútò ni bí kò sọ rẹ̀ mọ́. Káyọ̀ ní Bọ́rì ló kù. Bókì kò máa dẹ̀ mí dáa fún ẹ o. Bókì níwọ̀. ṣé wọ́n fẹ́ máa sunkún torí ọkùnrin ni ṣé wọ́n mọ̀ kẹ́kọ̀ọ́ tó dáhùn sí fẹ́yẹ̀ kan ni kẹ́ni ọ̀rẹ́ mi wo ṣọkùnrin gírí kó ra parapọ̀ má jẹ́ káwọn ọmọ kankan ṣe ń ta kó wá máa lọ bẹ́yẹn pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi pẹ̀lẹ́. Oh. Oh. Oh. ta ni ẹbí ta ni ẹ wá ṣàlàyé fún mi. ẹbí ta ni gan ẹbí ta ni gan tara la lè dá lẹ́bi. ẹbí ta ni ẹbí ta ni ẹ wá ṣàlàyé fún wa. Ah, ṣé òun jáde ni. Mm-hmm. jọ̀ọ́ bínú mo gbàgbé fóònù mi sílẹ̀ fún mi kì í kò jẹ́ kí n lọ mú. kí n fún ẹ kí yàrá tèmi àbí yàrá tiẹ̀. kí yàrá ẹ̀ náà yàrá tèmi dódódódó mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ta ló ń jẹ́ ayọ̀. ṣé o ń check fóònù mi ni. ẹ mo ń check fóònù ẹ táyé ńkọ́ àti ṣẹ ṣé àwọn ló ní messages mo rí lórí fún ẹ. explain what. let me explain now. kí ló fẹ́ explain ká gba fún gba fún ìṣe fún ìbúkú ẹ. kí ni gbogbo rubbish yẹn for crying out loud. ṣé mi ni mo ṣe rubbish. yes na báwo ló ṣe máa tún fún. very stupid for sinmi. i need to go now orí ẹ Timothy orí ẹ yìí ọfọ ìsìn mi tí n bá tó rí ẹ sá. kò ní dà kò ní dà kò ní. ilé ilé ilé ilé ilé mo kú ọ ilé ilé mo dárò yé yé Timothy Timothy. ayé o ti dà. aṣẹ́wó ọmọ rádìo. Timothy ẹ̀ka ló ń gbé ìyàwó rẹ̀ jí o Timothy Timothy. Ìṣe gbogbo ìkànnì sí náà please Mary wo ṣé kí n má tàn ẹ́. eégún tí ó ṣe bíi lébi ò tí ì sìn mi ò tí ì rí obìnrin ó tún ń wò ó tún ṣe ń rí mọ́ ni ó tún wá níwà tútù bí ìgbín mo fẹ́ fi ọ kò ń ṣẹ̀tàn mo fẹ́ gbé ọ yányán ni kò ń ṣagbára gbogbo akọ tó fẹ́ mi àbò òfin mílẹ̀ láì wẹ̀yìn wò wò òjò akọ́rọ̀ tí ó rọ̀ lọ́dún yìí òkú mi ló bà lórí ẹ̀ lente bí òkú ọ̀lẹ ẹ̀ ìyún ni kọ́kọ́ bó bá wá tó sọ pé ò ní fẹ́ mi oòrùn tí ó ràn lóde ọ̀la yìí yóò yan mí ní tẹ́kí bí ẹja gbígbẹ paríparí ẹ̀ ni pé bó o bá ṣe tí mò ń fẹ́ tó o ṣe tó wù mí àbó tiẹ̀ wá wò pé tàlàjà ti ń gbó ẹ kò burú ṣebí mo máa sùn lálẹ́ a jẹ́ wípé oorun alẹ́ tí màá sùn òkú ọ̀fọ̀ mi ni wọ́n á jí tún ní kùtù àìlóòrọ̀ ọ̀la. ó fi mí láwọn tó lè mí lójú nù ó ní kí n máa lọ alákejì ní rèwerèwe ọ̀pọ̀ òsì ní mọ tó fa kú ọ̀hún. ó ti tó orí mi ò ní jẹ́ kó kú lérè wèrèwé ilé mi ò ní jẹ́ kó fọjọ́ ọlọ́jọ́ lọ. wo ṣé gbogbo nǹkan tó sọ pátápátá ni mo ti bọ̀ èmi kan ti wá ṣetán láti bẹ́ẹ̀ dùn òfin pọ̀. ẹ irọ́ má tọ̀ mí wo ọdún rẹ nìkún wà tó bá yẹ ó yẹ kó mọ̀ èmi ò mọ̀ ó tàn mí ṣé lóòótọ́. Mary èmi àpò ṣe Mary ọlọ́run ò ní ṣe sí ọ̀sọ́rọ̀ rẹ gbogbo ohun tó bá fẹ́ lé lódùmarè máa ṣe fún ẹ wo ṣòrí ọ̀rọ̀ ìfẹ́ tó wà nílẹ̀ àjọ máa ná tán bí owó ni ìgbà yìí ló máa mọ̀ pé ah ó tán lẹ́nu ó kù síkùn Mary. ọ̀pla láìpla. kìnì ìbùsùn pa ti máa ṣe fáà lọ́dún yìí. rárá o ìlú kan tí àwọn aláìmọ̀kànmọ̀kàn pè ní iléeṣẹ́ ibẹ̀ ni mo máa gbé ẹ lọ tí wàá lọ jayé alákátá wàá jayé fàmílì tèǹtútọ́ máa gbé ẹ ṣeré ò tiẹ̀ ní rántí rárá kódà ò ní gbàgbé ọjọ́ tàjọ pàdé. ṣé lóòótọ́ irú eré wo wà nìyẹn mi ì ní rántí mi ì tún ní gbàgbé ọjọ́ tàjọ pàdé ọ̀ irọ́ o ṣàlàyé fún mi irú eré wo gan-an nìyẹn. àbí ayé tí wàá jẹ bí àrò gidigba lálẹ́ odò tó máa ṣe tán tó máa bi ẹ́ pé bolo ti ń bọ̀ tí wàá sọ pé hmm, kò kí n ṣe pé òmè tí tó máa fún wọn o ṣùgbọ́n tó bá ti ń rántí báyìí lẹ́rìn máa máa pa ẹ́ bí ọtí. bébì mi wò ó ní báyìí níṣẹ́ ló dàbí ẹni pé kọjọ́ ti pé lára mi tó bá yẹ pé èèyàn lè yí agogo tó ń ka wákàtí ni kí a ní màá yí kọjọ́ yẹn ó pé. ọlọ́run máa nínú nǹkan tí mo gbọ́ yín ṣe ló dàbí kó jẹun sáré pé fẹ́ràn mi ṣé bójú la tọ́nà ìròyìn ẹ orí pèmí àti ẹ̀ ń lọ ó wá sọ pé fẹ́ràn mi for what. but John jẹ́ kó yẹ pé ìyàwó ẹ̀ ló fẹ́ rí i ìyún ṣáà kì í jẹ́ akéwìmọ̀dò lórí nǹkan ẹni. ṣé orí ẹ pé ṣá ìyàwó àbí kí mo gbọ́ yẹn ṣé lóòótọ́ ni ah, ah. Hmm wo mi ráyè ẹjọ́ ṣe ti gbọ́ bó jẹ́ ká lọ jàre. John John haba kí ló dé ṣèmi nìkan ni ṣebí torí kí ọmọ àwòrè lè jẹun ni girú ṣe so gbọ̀ngàngbọ̀ngàn nínú oko ṣebí torí ọ̀yà la ṣe dá èésú ṣebí torí ká lè lọ́kọ lolúwa ṣe dá wa ní takọtabo hmm, eléyìí túbọ̀ mọ́ mi lọ́wọ́ mo mà wá dáràn o tèmi bàjẹ́ ẹ wá bá mi wọ́n nǹkan ṣe sọ̀rọ̀ mi ayé ṣe mi kódà wọ́n ń dààmú mi ṣebí wọ́n ní gbòǹgbò kan kì í fọ́ni ní kété lẹ́ẹ̀mejì àmọ́ gbòǹgbò yìí wọ́n ń fọ́ mi ní kété ní gbogbo ìgbà ó mà ṣe o dáa. ẹbí ta ni ẹbí ta ni ẹ wá ṣàlàyé fún mi. ǹjẹ́ jẹ́ nígbàgbọ́ pé láti ìgbà kémi àti báyọ̀ ti ń fẹ́ra wa kò ṣí mi lájọ wò yìí ó ní kò lẹ́tọ̀ọ́ kí ọkùnrin mọ ilé ìtọ́ obìnrin láì tí ì ṣègbéyàwó àti wípé òfin Islam fi ààyè rẹ̀ sílẹ̀ ó ní irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ti wà ní ipò oníṣìnà nìyẹn báyọ̀ ẹ̀sìn rẹ̀ dá lójú bí àwọn ará Saudi ó nígbàgbọ́ bí àwọn ará Jerusalem. gbé gbogbo ẹnu ẹ sọ̀hún sá kò gbé gbogbo ẹnu ẹ sọ̀hún asọnilẹ́nu eégún ni ó ń gbàgbọ́ olówó rẹ̀ ń jọ́sìn ó wá ní kó owó fòde ju oto náà sí jọ́sìn ni ṣé bàbá mi yí aláìní pé o ò rí ọ̀dọ́mọkùnrin tó jẹ́ onígbàgbọ́ tó nípinnu bíi ti báyọ̀ ìwọ ló ń ṣe bí ọ̀bọ tá a fún ní nǹkan pé kó jẹ tí nǹkan fi gbolẹ̀ ọkùnrin kẹ́kọ̀ọ́ lẹ́tọ̀ọ́ kó ṣe ọ lásọ̀wò yàtọ̀ fún alẹ́ ọjọ́ ògbéyàwó abanilójú jẹ́ ọmọ ní ọ́ èmi ò ní fojú lọ kọ́ ọ lọ rèé fẹ́ ọkùnrin àjòjì kọ́ ọ fẹ́ aláìgbàgbọ́ lọ́kọ ntí ìwé mímọ́ wí ni mo tẹ̀lé mi ò ní gbà fún ọ wọ́n ọmọlẹ́yìn Kristi kọ́ fẹ́. ẹbí ta ni ẹ wá ṣàlàyé fún mi ẹbí ta ni ẹbí ta ni ẹ wá ṣàlàyé fún wa. ẹbí ta ni gan ẹbí ta ni gan tara la lè dá lẹ́bi. ẹbí ta ni ẹbí ta ni ẹ wá ṣàlàyé fún wa. bàbá ọkọ ni àbí bàbá ìyàwó ló yẹ ká dá lẹ́bi lórí ọ̀rọ̀ yìí o. ẹbí ta ni ẹbí ta ni ẹ wá ṣàlàyé fún wa ọlọ́run tó dá wa ó ti mèrò ọkàn rẹ̀ kó tó dá wa sínú ayé yìí o. ẹ̀bi ta ni ẹ̀bi ta ni ẹ wá ṣàlàyé fún wa adélé ayetán ká tó mọra wa kírísítẹ́nì àti mùsùlùmí adélé ayé yìí o ká tó mẹ̀sìn kankan ẹ̀bi ta ni ẹ̀bi ta ni ẹ wá ṣàlàyé fún wa ọmọ mi má ṣe fẹ́ kristẹni ọmọ mi má ṣe fẹ́ mùsùlùmí. gómẹ̀ ah, níbo ló ti ń bọ̀. àti wípé níbo ló ń lọ. ilé wa ni mo ti ń bọ̀ sà ilé tó wà lọ́ọ̀kan ẹ̀ náà ni mo ń lọ mo fẹ́ lọ wo girlfriend mi ni sà. ọ wá gọwẹ́ ni. mi ẹ má bínú sà ẹ ẹ mọ̀ mí ni. Eh, eh, ará àdúgbò náà ni mí ọmọ bàbá imam ni mí street wa ló wà lẹ́yìn ẹ̀yìn street níbẹ̀. ẹ wo bí mo ṣe ń wọ ọkùnrin yìí o lè ní ọjẹ bẹ́ẹ̀ bá wò dáadáa nǹkan bẹ lára rẹ kí bẹ́ẹ̀ rẹ. kò sí ìwọ̀kọ̀ lára mi ẹ má ṣe ẹ má dùn bó sí mi nà ó. kí ni sọ. bàbá ẹ má má ṣe bẹ́ẹ̀. tó o bá sojú bá lọ tí n bá yí ọba lẹ́sẹ̀ tí èrè lẹ́jọ́ ti kọ́ máa jáde. wo wo wo wo o ti dáa náà. ṣé bó dárúkọ ẹnìkan sìn. sórí ẹni tó dárúkọ yẹn ilẹ̀ ìjọ máa mọ́ bá wa ń bí lónìí ni nígbà tílẹ̀ bá mọ́ tó bá kiri àkàrà tó kiri kéńgbé wàá wá mọ̀ wípé kò yẹ kó rìn nílùú àsìkò yìí. bàbá ẹjọ tó lọ ẹ má yẹ kí n darọ bí bàbá ìmáàmù gan ogun dọmọ pé mo jáde ẹjọ ẹwẹ ẹwẹ ẹ jẹ kí n máa lọ. tẹ bá ní kí n máa lọ bẹ́ẹ̀ ọ àdúgbò mi náà ni. màá kọ́ tó bẹ̀. ilẹ̀ òun. bá gbèsè kó bí ọmọ ìmáàmù bàbá rẹ yóò yọra rẹ yóò sì ọmọ. bàbá mi ò ń ṣọlẹ. kúnlẹ̀ kúnlẹ̀. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ bàbá mi ò ń ṣọlẹ mi ò ń ṣọlẹ mi ò làwọn ó yá mọ fà ìtẹ́ báyìí mọ fà ìtẹ́ báyìí ó yá ẹ jẹ́ jẹ́ àgbòkúta tẹ́lẹ̀ lórí kọ́ máa tó ní kúlẹ̀ tọ́ba dìde tọ́ba dìde ó lọ ẹjọ ẹjọ ẹjọ mọ oṣù mi. ó yá mọ kúrú mọ ga mọ kúrú mọ ga. jẹjẹ ọkọ mọ oṣù le máa tẹ́kẹ̀ ń gbé àkàrẹ́ bàbá ẹ bá yẹ ọ̀hún mọ òun mi ládùúgbò iná máa tẹ́kẹ̀ ń gbé àkàrẹ́ ó kẹ́ ń gbé àkàrẹ́. Ah, gbé gbé agbára My man, ẹ̀ ọlọ́run sọ pé ibí ni màá ka yín mọ́ torí mo ti ń wá yín láti rí wọ́n dẹ̀ ní awífúnni kó tó dání àgbàjàkadì ni mo fẹ́ kẹ́ ẹ pé ọmọ yín dáadáa ẹ pé àrònú ẹ̀ àti ọ̀dọ̀fínú ẹ̀ kẹ́ ẹ pé ẹ pé jókòó kẹ́ bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń bá a sọ̀rọ̀ tó fi ń gbọ́rọ̀ ipe kó dẹ̀yìn lẹ́yìn ọmọ tèmi o torí pé tí bẹ́ẹ̀ láò fi fọn ọmọ mi kankan ò ní yálé kiri yó èmi ò ti ń di àfa tí mò ń ṣe wáàsí káàkiri àgbáyé àríkọ́ṣe ló yẹ kán máa fi mí ṣe kì í ṣe àríkọ́gbọ́n ah, ọmọ mi ò ní ṣìnà ah. Ah, kò ní ṣìnà. jésù mọ̀ ṣe o àṣì hmm. ọ̀nà tá a máa gbà pàdé rẹ̀ ẹ̀yin gan mò ń fi àkókò yìí sọ fún yín ẹ sọ fún ọmọ yín ẹ pè é níbi tó bá ti ń gbọ́ kẹ́ ẹ bá sọ̀rọ̀ <laughs> pé mi ò lè gbà láéláé kọ́mọ mi fẹ́ ẹ̀yin ẹlẹ́sìn àjòjì bẹ́ẹ̀ ni ọmọ tèmi ò lè lọ sílé awéríwénu kan débi pé ẹ wá sọdẹ lẹ́hà ẹ wá da ẹkúbọ lórí I rebuke it in Jesus name. àwa ò tiẹ̀ ní gbaru ẹni bẹ́ẹ̀ láì wọnú ilé wa débi pa máa hà lẹ́hà ọlọ́run má jẹ́ ṣètánì la gbà wọlé yẹn ṣètánì la gbà wọlé tá a bá ti gbarú ẹ̀ sínú ilé a gba wọlé nìyẹn àwa ò ní gbà láéláé ẹ ṣàbá ọmọ yín sọ̀rọ̀ èmi ò ní lajú tèmi lẹ̀ kíta lùbọ́ kò wọ̀ mi ò ní gbà ni mo sọ yẹn ọmọ mi ò ní fẹ́ kò ní lọ sílẹ̀ kìrìsìtẹ́nì. èmi ọmọ tèmi gan ò ní lọ sílẹ̀ aláàfáà láéláé kò ní lọ mi ò lè gbà mi ò lè fọwọ́ sí ọgbọ́n tí ẹ máa ń dá nìyẹn ẹ di ọmọ yín sí ọmọ wa ẹ wá yí padà ẹ sọ dẹlẹ́sìn yín ẹ tó jẹ́ pé jésù lòtítọ́ àti ìyè. ẹ ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ní ọlá ọlọ́run ní àtìlẹ́yìn tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ní ọlá alukuran ọmọ mi ò ní fẹ́ ọmọ yín láéláé káwá gbé àṣetáni wọnú lé wa ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ àríná kànga kọ́mọ tèmi kọ́mọ gbáàgó kiri kọ́mọ sápẹ́ láéláé wò ó ẹ jẹ́ jókòó kẹ́ ẹ ronú yín dáadáa kọ́lọ́run má ṣe ńlá dọ́run mọ́tọ́ bisimila. isi o mu ọmọ tèmi gangan jẹ ilé ìtẹ̀yìn gan jésù onídẹ́kì rí. ẹ̀yin jẹ́ ìdíje business place ọlọ́run má ṣe ìwọ gan ní adọ́run mòótọ́ jésù sọ pé ẹnikẹ́ni ẹnikẹ́ni kò lè wá sí ọ̀dọ̀ bàbá bí kò sí nípasẹ̀ òun jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè. wọ́n láì tètè mọ́lẹ̀ olè sá. ọmọ mùsùlùmí ó kì í dàbí bí o kì í sẹ́yìn àrólóyè jésù kristẹni àrólóyè jésù jẹ́ wọ́n rẹwà jésù lára rẹ̀. kódà kọ́ lọ́ọ́ sànù wa lórílẹ̀‐èdè ni o lókè ya lọ́ọ́ sí náà para bí ẹran ẹ ọ lọ́ọ́ sànù mi ní jàre. anyway ẹ gbà kẹ́ bá mi lọ sí supermarket wa rẹ̀ gbẹ̀mẹ̀ ẹ bá mi ra bọ́ǹbù. pásítọ̀ tí ni mọ́ jáde o kódà wọ́n ní gbọ́dọ̀ kẹ̀tùn géètì lẹ̀ bí màdàmú kan fẹ́ jáde wọ́n ní gbọ́ràn mi sẹ́gàn gbọ́dọ̀ lọ. wọ́n wá tún ní pé kẹ́ má jíṣẹ́ fún mi náà. ìjà wí ni o wọ́n ní kí n má jáde ẹ̀yin ò lè lọ bá mi rà no problem mo ti ẹ̀ sọ pé tẹ́ bá tẹ̀ bá mi lọ. ẹ lè mú change kan rẹ nira yòókù bọ ẹ má wọlé. Ah, wá wá àwọn ah, mi lọ apolosika yìí mo wá ní wọn lọ àmọ́ wọn pẹ̀lú géètì àárín o bí pásítọ̀ tún gbọ́dọ̀ fún un bẹ́ẹ̀ o. dáàdì mi gan bá dé màá ṣílẹ̀ hmm, ẹ má pẹ̀ṣẹ̀ gbọ́ ẹ rí i pé mo ti jókòó báyìí hmm. ẹ má pẹ́ o. báwo ló ṣe jáde. mo sneak out ni. ẹ tí dáàdi bá mọ̀ wọn á bínú o. wọ́n bá fẹ́ mọ̀ ọ́ mọ̀. alájẹ náà sì ní sìn wọ́n lọ sí òde àwọn alálàfà ṣé ká wọlé. irọ́ ah, máa ká wọlé máa ká wọlé. èmi náà ń rò tábà lọ wọlé wọ́n lè lọ dé anytime. olùfẹ́ bá mi sọ̀rọ̀ kan tó important. yes ma'am. ṣé bá ṣe máa máa wò lè tó wẹ̀ náà máa rí bó ṣe ń rìn yẹn. àmú ah, ti ṣàlàyé fún ẹ náà apá máa sùúrù ni ọlọ́run máa yanjú ẹ̀. orí ọlọ́run máa yanjú ọlọ́run máa yanjú ẹ̀yìn náà la wà látọjọ́ èmi ní nǹkan kan tó mi fẹ́ suggest. o ní suggestion gan mm, ok let me hear you. inú mi lẹ́nu àná tó bá yẹ accept ẹ̀. ah no kọ́kọ́ sọ suggestion mi. kò jẹ́ ká fúnra wa lọ́wọ́. Ah, aram nìyẹn náà. jẹ́ ká fún aram sílẹ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ́ yìí at least tó bá fún mi lóyún nìsín àwọn mọ́mí àti dáàdi wọn ní choice pípẹ́ kan fi wá sílẹ̀. Ah, wọ́n máa ní choice inú wọn máa bàjẹ́ inú ẹ̀sìn yín ó against ẹ̀sìn yín kí wọ́n lóyún láì tí wọlé ọkọ ó dẹ̀ against ẹ̀sìn tiwa náà kí wọ́n ṣe bẹ́ẹ̀ a máa tún jẹ́ kí wọ́n bàjẹ́ sí ìyẹn ó dẹ̀ normal. that would be that would be too ridiculous. ọwọ́ tẹ̀lé tó ní bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀ kọjọ́ ẹ kó lè pẹ́ lórí ilé ṣùgbọ́n a nílò láti rúb sí wọn bọ́tọ́ bá fúnra wa lóyún ní ìsìn yìí báyìí wọn ò ní ní choice ju pé kàn fi wá sílẹ̀ náà. thank you Mary kí ló dé kí ló ṣe nílé ìmọ̀ Mary Mary Mary Mary Mary Mary tó sì tẹ́lẹ̀ ní Mary Mary ẹ bẹ́ẹ̀ wọ́n wọ́n wọ́n ṣe kọ́kọ́ gbé lọ nínú ọ̀pọ̀ fún mi. Mary Mary. òkú mà kì í fi ara pamọ́ fẹ́ni tó máa wẹ̀ ẹ́ èmi nìyá ẹ èmi ni mo bí ẹ tí mo tẹ̀jẹ̀ sí ẹ lójú kí ló ń ṣe ẹ sọ fún mi. mọ́mí Mary òkìtì ilé ẹ̀kọ́ làkọ́ta ọ̀bọ Mary o ó ti tó bí oṣù méjì báyìí tí mo ti ń observe ẹ̀ tí ò bá ṣe bí kó máa bì á ṣe bí kó máa gbé òyì kó máa sọ pé òyì ń kọ́ òun ó bẹ́tà kẹ́ ẹ tẹ Mary nù dáadáa Mary ti lóyún. ń gbọ́ Mary sọ fún mi ṣé o ti lóyún? o ti lóyún? ta ló lóyún fún? bá mi sọ̀rọ̀ ta ló lóyún fún? báyọ̀ ni. yí yí yí yí yí yí yí yí yí yí ha báyọ̀ ni wọ́n lọ pàpà lóyún fún báyọ̀ ló lóyún fún ọmọ yìí. ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọ̀bẹ mà ti ṣe ohun tí ó ṣe a lè sọ pé ọmọ ẹni burú ká wá lè fẹ́kùn pa ọ́ ẹ jẹ́ ká ronú sí ohun tá a máa ṣe sórí ọ̀rọ̀ ọmọ wa. onígbàgbọ́ kékeré ni ẹ sóyè ọmọ ló máa wá jẹ́ kí n kọsẹ̀ nídìí ọ̀rọ̀ ọlọ́run wa yìí. mi ò lè gbà ó ti gbàgbé tọrọ Ọlọ́run sọ ni ó ní tí ojú ọ̀tún ẹ bá fẹ́ mú ẹ kọsẹ̀ láti dé ìjọba Ọlọ́run pé kó o jọ́ dànù. ṣé a máa wá lu ọmọ pa ni àní ẹ jẹ́ ká dọ́gbọ́n sọ̀rọ̀ yìí láàrin ara wa sì lọ̀rọ̀ yìí mọ́ ẹ jẹ́ àdọ́gbọ́n sí i ọmọ kan ṣoṣo tí mo mà bí lélẹ́yìí àbí ṣé ẹlẹ́lòmíì ta kẹjẹ́ kí n mọ o Mary ní ojú kan ẹ̀ pa ojú kan ẹ̀ rèé ẹ wò ẹ jẹ́ ká gbà wípé bí Mary ti ṣe yan tiẹ̀ nìyẹn jẹ́ ká gbà fọlọ́run Mary ọmọ tá a bí sí ìdílé onígbàgbọ́ tó mọ ọ̀rọ̀ Ọlọ́run ó wá ń lọ sí ìdílé tí wọ́n ti máa kó ẹ̀kúbọ̀ lórí ilé àwọn awéríwénu jẹ́. Kìrìtẹ́nì àrólé Jésù kristẹni àrólé jésù jẹ́ kí wọ́n rẹwà jésù lára rẹ̀. ǹjẹ́ o ti gbọ́ nípa n tó lọ àbùràwùfù tó fọmọ rẹ lóyún. tún gbé mi èdè gbèké yìí dé. Ah. alájọ òsè ni oníwàásí àgbáyé o ti gbọ́ abudasaki tó jọ ọmọ rẹ̀ ọmọ pásítọ̀ ló máa fẹ́ fẹ́. ẹ láyà àgbẹ̀dọ̀ láyé. ǹjẹ́ mo sọ̀rọ̀ kan tí o bá rán bẹ̀rì. tí n bàbá rán bẹ̀rì tòní ń gbàgbọ́. wàláyì tàláyì símọ̀bìlẹ̀ láti ilá wa mọ́kà àti mọ̀dúnà ń gbọ́. ṣé lóòótọ́ ni. ọ̀tọ̀ ni ṣé màá máa kúrọ́ fún ẹ ni. yáàdà yá. ọjà ìyàwó rẹ gbọ́ ni. kò ní gbọ́ kí ni. ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ wo o ti rí mi rí yóò dà fún ọ̀sán tó sọ. èmi ń gé tèmi bíi ń sọ. ẹ ẹ ṣàmọ alhaji òsèlú oníwàsá àgbáyé. mọ́mọ́. àbùràsákì ọmọ rẹ̀. ẹ. ó fẹ́ fọmọ pásítọ̀ lẹ́jọ́ mẹ́ta yìí. wọ́n ti dájọ́ náà. ẹ gbọ́ ọkọ mi ló sọ ni. bó ṣe wí náà nù tó dé tó wá wí fún mi o. dẹbẹtẹ gbọmọ lé lọ. bó ṣe rí nù. sẹ́ra yẹ yẹ. ìwọ ni kò tán bí mi. kárí bíbẹ̀ ọmọ mi ìdáyà nígbà tó mú ọkọ wálé tó ní jọ́ọ̀nù lórí orúkọ rẹ̀ hmm. mo ní láyé lẹ́wọ̀n mi ò ní fẹ́ kiri yó bẹ́ẹ̀ tó sì jẹ́ wí bẹ́ẹ̀ ni wípé nígbà tí mo ra àwo aláàjì wálé tó ní mùsùlùmí ọ̀fẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kíkiri yọ ọ̀fẹ́ kiri yọ ẹgbẹ́ ẹ̀ bó ní sí àmọ́ kí wákàtí márùn-ún tọmọ tèmi ọ̀wà pé aláàgọ́ lòun ó gbé wálé látọdún náà tọmọ kọ̀tọ́dún márùn-ún sísè. ó tó bẹ́ẹ̀. àbí tọmọ ti wá jòtí ìmọ̀kọ mi wà dé. kò tí ìmọ̀kọ mi wà dé láti gbà. ọmọ tá a ṣe nìsín. àjọ débẹ̀ yìí. èyí fojú mi báyìí fún mi. ọ ah, ní kò wòjọ náà. nǹkan yẹn. mo rí ẹnu mo rí ẹnu ń dé ọ̀dọ́. ká máa gbọ́ ká máa wò ṣe wọn. Ah! yàrá yà. ká máa lọ nílé. ẹbí ta ni ẹ wá ṣàlàyé. ẹ já ló bí o àwọn òbí mi fárígá pátápátá ni in fact wọ́n láwọn ò tiẹ̀ lè fara mọ́ wọ́n láwọn ò lè fara mọ́ wọ́n ti sún mi o. mary mi mọ nǹkan tí mo lè ṣe o i am i am just so confused mi mọ nǹkan tí mi náà lè ṣe i have been thinking about this bóyá àbá máa ṣe débi mo sọ fàlàjà wọ́n sọ fàlàjì ìṣẹ̀lẹ̀ alájì bínú tán yarí gbogbo gbogbo gbogbo àwọn jẹmọ wa náà ti náà ti ta mí nù wọn ò jẹ́ kí n wọ mọ́ṣáláṣí máa kírun jọ̀mọ́ wọn. Ah. mo wá jẹ́ kí ìfẹ́ bò mí lójú mo tàpá sófin àwọn òbí mi. Ah. yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn ajá àti èlé. mo rò pé bóyá ká sá lọ. Ah. ẹ nà ó ṣùgbọ́n tá a bá ti sá lọ ní ìsìn tá a bá ti bí ọmọ yẹn tán bóyá tá a bá padà wá tá a wá bá wọn by that time ó yẹ kí àṣẹ ti wà náà. bó o fẹ́ bó o kọ̀ o àjàǹtí ele bó fẹ́ bó kọ̀ o àjàǹtí ele aburú lọ́jọ́ kan àjàǹtí ele yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele. nonsense. mọ́tò olóògùn bá wo kí ló ṣẹlẹ̀. má gbọ́dọ̀ yàn ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́. ẹlẹ́wọ̀ ẹlẹ́wọ̀. ẹlẹ́wọ̀ they must not escape. Demonstrate! Anyone! Ha! What's a pity? hello inspector gori ló ń sọ̀rọ̀ ẹ mọ̀ ṣẹlẹ̀ ẹ máa mú ambulance bọ̀ ní osborn road ní area Is incident kan ṣẹlẹ̀ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ máa mú ambulance bọ̀ oh my god. wọ́n gúdọ̀ lọ́wọ́. Ah. máa fi yé wa pé olúwa ló fún ni olúwa náà lọ́gbà o. ẹni bá ní odò yìí kọ́ mú kanú tiẹ̀ náà kó lù pa o. ayọ̀ ní sùúrù eléyìí ṣé mo ah. jẹ̀bi ni. Ah! <laughs>

gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnu alukur'an tọ́lọ̀ fi rán anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ipòkígbò tá a bá wà ká máa dúpẹ́ ni a dúpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ lọ àmọ́ mọ́jà ríru ilé ìmọ̀ a ti gbà fún ẹ o ọ̀rọ̀ ẹ̀sìn náà ló débẹ̀ torí ká gbà fọlọ́run òun ní sinmi. gbogbo wa wálé ayé gbogbo wa náà láàlọ́ ọ̀dọ̀ ọlọ́run la ti wá ọ̀dọ̀ náà náà là á sì padà sí ṣùgbọ́n o mo fẹ́ kó yé mùtúmùwà o wípé anabi muhammad tí gbogbo mùsùlùmí ń tẹ̀lé ọlọ́mọ ránṣẹ́ wálé ayé mọ̀ ni ọmọ wàá jíṣẹ́ tọ́lọ́ọ̀ ni ó ti wá ó ti lọ o anabi Ìsá tí gbogbo ọmọ lẹ́yìn kristi tí wọ́n ń tẹ̀lé jésù kristi ni bí òjíṣẹ́ ọlọ́ni ọwálé ayé ọmọ ti padà lọ ọ̀kan náà mọ̀jọ ní gbogbo wa sọ wá yẹ ká bá ọ̀rọ̀ ẹ̀sìn débi pé ẹ̀mí ọmọ bọ́ alàgbà ẹ̀ rí nǹkan báyìí bí o ṣe ẹ rí nǹkan báyìí o ẹ jẹ́ á fi sùúrù kún ọ̀rọ̀ ara wa kò yẹ kọ́rọ̀ ẹ̀sìn ò dìjà. ẹ jẹ́ á ronú ara wa ọ̀kan náà gbogbo wa. ẹbí ta ni ẹbí ta ni ẹ wá ṣàlàyé fún mi ẹbí ta ni ẹbí ta ni ẹ wá ṣàlàyé fún wa ẹbí ta ni gan ẹbí ta ni gan tara la lè dá lẹ́bi ẹbí ta ni ẹbí ta ni ẹ wá ṣàlàyé fún wa bàbá ọkọ ni àbí bàbá ìyàwó ló yẹ ká dá lẹ́bi lórí ọ̀rọ̀ yìí o ẹ̀bi ta ni ẹ̀bi ta ni ẹ wá ṣàlàyé fún wa ọlọ́run tó dá wa ó ti mèrò ọkàn rẹ̀ kó tó dá wa sínú ààyè yìí o ẹ̀bi ta ni ẹ̀bi ta ni ẹ wá ṣàlàyé fún wa adélé ayetọ ká tó mọra wa kírísítẹ́nì àti mùsùlùmí adélé ayé yìí ó ká tó mẹ́sìn kankan ẹ̀bi ta ni ẹ̀bi ta ni ẹ wá ṣàlàyé fún wa ọmọ mi má ṣe fẹ́ kristẹni ọmọ mi má ṣe fẹ́ mùsùlùmí èwo nínú wa ló ti dọ́rùn bọ̀ rí o ẹ̀bi ta ni ẹ̀bi ta ni ẹ wá ṣàlàyé fún wa tó bá fọlọ́run bẹ̀ wá ẹ jẹ́ ká gbọ́ tán bá fọlọ́run rọ̀ wá ẹ jẹ́ ká gbà ọlọ́run gangan aláforíjì ni ẹ̀bi ta ni ẹ̀bi ta ni ẹ wá ṣàlàyé fún wa kángankángan ó ti kángan síbi kan kángankángan ó ti kángan síbi kan ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ojú wa dẹ̀ ti rí ẹ̀bi ta ni ẹ̀bi ta ni ẹ wá ṣàlàyé fún wa kírísítẹ́nì àrólé jésù kristẹni àrólé jésù jẹ́ kí wọ́n rẹwà jésù lára rẹ kristẹni àrólé jésù kristẹni àrólé jésù jẹ́ kí wọ́n rẹwà jésù lára rẹ mùsùlùmí àrólé ànábì mùsùlùmí àrólé ànábì jẹ́ kí wọ́n rẹwà àdínì lára rẹ kristẹni àrólé jésù kristẹni àrólé jésù jẹ́ kí wọ́n rẹwà jésù lára rẹ nínú ìwà rẹ àti níṣe rẹ ìfẹnukódà àti àgídí jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ jésù nìwọ kristẹni àrólé jésù kristẹni àrólé jésù jẹ́ kí wọ́n rẹwà Jésù lára rẹ̀ àlùfáà jẹ́ kí wọ́n mọ̀ pé o ọmọ mùsùlùmí ò kì í là gidi o kìrìsìtẹ́nì àrólé Jésù kìrìsìtẹ́nì àrólé Jésù jẹ́ kí wọ́n rẹwà Jésù lára rẹ̀ oya láìla ìlàlá muhammadu ya rasulala láìla ìlà kristẹni àròlé jésù. Kristẹni àrólé Jésù jẹ́ kí wọ́n rẹwà Jésù lára rẹ̀. Mùsùlùmí àrólé ànábì Mùsùlùmí àrólé ànábì jẹ́ kí wọ́n rẹwà àdínì lára rẹ̀. Kristẹni àrólé Jésù Kristẹni àrólé Jésù jẹ́ kí wọ́n rẹwà Jésù lára rẹ̀ nínú ìwà rẹ àti níṣe rẹ ìfẹnukódà àti àgídí jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ Jésù nìwọ kristẹni àrólé Jésù kristẹni àrólé Jésù jẹ́ kí wọ́n rẹwà Jésù lára rẹ àlùfáà jẹ́ kí wọ́n mọ̀ pé o ọmọ mùsùlùmí ò kì làgídí o kristẹni àrólé jésù kristẹni àrólé jésù jẹ́ kí wọ́n rẹwà jésù lára rẹ̀ oya láìla ìlàlá muhammadu ya rasulala láìla ìlàlá muhammadu ya rasulala.